yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. I don buy chain oh. because they go say eh, people wey get money no dey shout abeg abeg abeg o oh. na me know wetin my eye see before i buy this chain let me know how many askamaya i perform. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin Patrick Okore tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Pato Ranking ni ó ti kọ́ pápá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kékeré kan sí èbúté mẹ́ta ní ìpínlẹ̀ Èkó tí í ṣe ibi tí ó dàgbà sí. Pato Ranking ni ó fi fọ́nrán pápá náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ lópin ọ̀sẹ̀ tí a lò tán yìí tí ó sì ṣe àlàyé wípé òun ṣe eléyìí láti mú ìṣọ̀kan bá agbègbè náà àti láti fi ìfẹ́ tí òun ní sí agbègbè náà hàn. ó tẹ̀síwájú wípé òun ṣ ṣe láti mọ rírì ipa tí agbègbè náà kó nínú ayé rẹ̀ nígbà tí ó ń dàgbà níbẹ̀ èyí ni àwọn ènìyàn ti ń kan sáárá sí ìlúmọ̀ọ́ká olórin ọ̀hún lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ títí di àsìkò yìí ni ìlúmọ̀ọ́ká òṣèré Láìdé Bákàrè ti tẹ̀síwájú láti máa tẹnumọ́ wípé òun kò rú òfin pópónà márosẹ̀ ìlú Èkó tí àwọn ọlọ́pàá fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà lọ́wọ́ òun tí òun sì ní ẹ̀rí ọ̀rọ̀ náà ibi tí àwọn mọ́tò tó kù ń gbà ni òun gbà ní ọjọ́ náà lẹ́yìn tí àwọn ènìyàn sì jẹ́rìí sí ìwà jàǹdùkú àwọn ọlọ́pàá ní agbègbè náà èyí ni ìlúmọ̀ọ́ká òṣèré náà ti rọ ìjọba láti wá ọ̀nà mìíràn gbà bí àwọn ará ilẹ̀ òkèèrè ti ń ṣe tí kò ní ìlọ́nilọ́wọ́gbà nínú. ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Rukayat Lawal tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ ìyá Ìbàdàn ni ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ orí kádún bí ó ti pé àádọ́ta ọdún. èyí ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré lóríṣiríṣi ti fi àwòrán àti fọ́nrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí pẹ̀lú gbólóhùn àdúrà náà ti ń fi kí i bákan náà tí wọ́n sì ń ṣe àdúrà fún un pẹ̀lú. mo fẹ́ ka ọ̀kan dé mẹ́ta bí àkàrà òyìnbó after the count of one two three ready kó ti gé happy happy happy birthday to me ah alhamdulilayi alhamdulilayi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Rámọ́tà Adétù tí a mọ̀ sí àǹtí Rámọ́tà ni ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí ní àná òde òní léyìí tí àwọn ìlúmọ̀ọ́ká òṣèré lóríṣiríṣi fi àwòrán ìlúmọ̀ọ́ká náà sí orí ìtàkùn ayélujára wọn láti kí ikú ayẹyẹ orí kádún léyìí tí àwọn ènìyàn sì ń kí ìlúmọ̀ọ́ká náà kú ayẹyẹ ọjọ́ ìbí lábẹ́ ọ̀rọ̀ ìwòye. Thank ah, you. ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré Fúnmi Awẹ́lẹ́wà ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ìrìn àjò eyín títò rẹ̀ ṣe lọ ó wí pé bí ó tilẹ̀ jẹ́ wípé òun kì í ṣe aláṣehàn ṣùgbọ́n òun kò lè ṣe eléyìí láì ṣe àṣehàn rẹ̀ nítorí bí àwọn ènìyàn ti ṣe tàbùkù rẹ̀ lórí ọ̀rọ̀ eyín rẹ̀ sẹ́yìn lórí ìtàkùn ayélujára ó wí ni ó fi ń ṣe àfihàn eyín náà nítorí wọ́n ti bú òun dáadáa sẹ́yìn tí bá a tò eyín náà ó tẹ̀síwájú wípé títò eyín yìí náà òun ní owó tí ó tó ra lé ṣùgbọ́n inú rẹ̀ dùn wípé ó ṣe é èyí ni àwọn ènìyàn ti ń fi ìfẹ́ hàn sí ìlú mọ̀ọ́ká náà lórí ìtàkùn ayélujára ah lẹ́yìn eléyìí báyìí mo kàn jókòó mi bá panu dé mọ́ mo bá ń lọ báyìí mo kàn fẹ́ yín kẹ́ ni bí ọmọge orúkọ ni mo bá fẹ́ kílì máa fẹ́ yín mo fẹ́ kílì máa fẹ́ yín mo kàn fẹ́ yín ni ọ̀pọ̀lọpọ̀ mílí tó tó kọ́lé ń bàràpá mo gbé sẹ́nu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí adéyínká aláṣeyọrí tí lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ rírì ìyàwó alábòójútó gbogbogbò ẹni folúkẹ́ adébóyè fún ìfẹ́ àti àwọn oore ìkọ̀kọ̀ àti àwọn ọ̀rọ̀ ìyànjú ní gbogbo ìgbà adéyínká aláṣeyọrí tẹ̀síwájú láti kí bàbá enoch adébóyè tí ó sì wí pé ẹ̀bùn ńlá ni ìdílé wọn jẹ́ fún ìran yìí bákan náà ni ó wí pé kí àwọn ènìyàn tí ó bá ti ara wọn mọ oore ọlọ́run ṣe àfikún ìrírí wọn lábẹ́ ọ̀rọ̀ ìwòye fọ́nrán náà èyí ni àwọn ènìyàn ti ń kan sára sí màmá folúkẹ́ adébóyè lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta fún ìgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ayẹyẹ ìgbéyàwó kan wáyé ní pápákọ̀ òfurufú ní òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí eléyìí wáyé ní pápákọ̀ òfurufú muritala mohammed tí ó wà ní ìpínlẹ̀ èkó ọkọ ìyàwó agboola kudus àti ìyàwó rẹ̀ ali miracle tí ó pe ìgbéyàwó náà ní ìgbéyàwó pápákọ̀ òfurufú mi ni ó so yìgì ní pápákọ̀ òfurufú náà tí wọ́n sì wí pé wọ́n ṣe eléyìí láti polongo pápákọ̀ òfurufú náà látàrí ọrọ̀ ajé tí ó fà sẹ́yìn ní pápákọ̀ òfurufú náà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì sí ọ̀pọ̀lọpọ̀ nítorí kò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè yìí tí àwọn ènìyàn sì ń fi èròǹgbà wọn sí ayẹyẹ náà lórí ìtàkùn ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn ọlọ́pàá ti dá ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀sọ̀rọ̀ orí ìtàkùn ayélujára Martins Vincent Ose tí a mọ̀ sí Very Dark Man sílẹ̀ lẹ́yìn wákàtí bíi mélòó kan tí ìròyìn bí wọ́n ti mú Very Dark Man tìmọ́lé gba orí ìtàkùn ayélujára lánàá òde òní agbẹjọ́rò ìlúmọ̀ọ́ká náà ẹni Adéyanjú Dèjì lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ ìdí tí ọlọ́pàá fi mú Very Dark Man nígbà tí ó wí pé wọ́n mú un nítorí ó tú àṣírí bí ẹnìkan ṣe ń lu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní jìbìtì tí ó ń lu jìbìtì lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ kan very dark man ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára títí di àsìkò yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní lẹ́yìn tí àhesọ ikú ìlúmọ̀ọ́ká àgbà òṣèré Olú Jacobs gba orí ìtàkùn ayélujára ni àwọn ẹbí Olú Jacobs ti fi fọ́nrán bàbá náà sí orí ìtàkùn ayélujára láti tako àhesọ ọ̀rọ̀ náà èyí ni ìlúmọ̀ọ́ká òṣèré Kate Henshaw ti tako àwọn tí ó ń gbé àhesọ náà kiri wípé báwo ni ó ṣe rọ̀ wọ́n lọ́rùn láti máa kọ wípé ènìyàn ti ṣe al aláìsí láì wádìí ọ̀rọ̀ náà ní gbogbo ìgbà nítorí èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọn yóò wí pé àgbà òṣèré náà ti ṣe aláìsí ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn sí lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń gba àdúrà ẹ̀mí gígùn fún bàbá náà. Hello, Dad. Dad, can you hear me? Oh, I don't know. Yes, <laughs> that kò ní jù báyìí lọ fún abala àjọ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni oníròyìn yín ó dàbọ̀.